You can't just sit in the house. Kò dẹ̀ máa control the láti ilé tó bá máa my Jẹ́ kí n mọ̀ sí. Let me make this clear to you. This is Africa. According to our culture, our belief, our worldview, a man is in charge. Ọmọ kò ń jẹ́ wọ́n kan fún tún náà nínú wá ó ti fura padà lórí ọ̀rọ̀ wọlé lọ fẹ́ lọ rí lọ. ṣé mo fẹ́ gbọ́. tèmi máa fi lọ sí hospital la máa lọ máa fi sanwó ilé. what's the meaning of this. ṣe listen. as right now as you speak wàá lọ sókè wàá lọ páàkì ìwé and out of my house. ṣe that you call your fiancé that one tí o lè ṣe lọ́wọ́ olóòórùn orí dọ̀tí. idiot yẹn ẹranko yẹn olórí burúkú máa ṣe. wáyé why you so grateful yes you are ṣé ni o fẹ́ sí condition tó wà ní yes.